olúwa yóò sì sọ ọ́ di púpọ̀ fún rere nínú ọmọ inú rẹ àti nínú irú ohun ọ̀sìn rẹ àti nínú èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí olúwa ti búra fún àwọn bàbá rẹ láti fún ọ olúwa yóò ṣí ìṣúra rere sílẹ̀ fún ọ ọ̀run láti rọ̀jò sí ilẹ̀ rẹ̀ lé àkókò rẹ̀ àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo ìwọ ó sì máa wín orílẹ̀-èdè púpọ̀ ìwọ kì yóò sì tọrọ olúwa yóò sì fi ọ ṣe orí kì yóò sì ṣe ìrù ìwọ ó sì máa lékè ṣáá ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn bí o bá fetí sí àṣẹ olúwa ọlọ́run rẹ tí mo pa fún ọ lé òní láti máa kíyèsí òun àti máa ṣe wọ́n ìwọ kò sì gbọdọ̀ yà kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún yín lé òní sí ọ̀tún tàbí sí òsì láti tọ ọlọ́run mìíràn lẹ́yìn láti máa sìn wọ́n yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ lé òní ǹjẹ́ gbogbo ìgún wọ̀nyí yóò ṣẹ sórí rẹ yóò sì bá ọ ègún ni fún ọ ní ìlú ègún ni fún ọ lé oko ègún ni fún agbọ̀n rẹ àti ọpọ́n ìpò àkàrà rẹ ègún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ ègún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé ègún sì ni fún ọ nígbà tí ìwọ bá jáde olúwa yóò sì rán ègún ìdààmú àti ìbáwí sórí rẹ nínú gbogbo ohun tí ìwọ bá fi ọwọ́ rẹ lé ní ṣíṣe tí a ó fi run ọ àti títí ìwọ ó fi ṣègbé kánkán nítorí búburú ìṣe rẹ nípa èyí tí ìwọ ti kọ̀ mí sílẹ̀ olúwa yóò sì mú àjàkálẹ̀ àrùn lẹ̀ mọ́ ọ tí òun ó fi run ọ kúrò lórí ilẹ̀ náà níbi tí ìwọ ń lọ láti gbà á olúwa yóò fi àrùn ìgbẹ́ ọ àti ibà àti ìgbóná àti ìjóni ńlá àti idà àti ìrẹ́dànù àti ìmúwòdù wọn ó sì lépa rẹ títí ìwọ ó fi run ọrùn rẹ tí ń bẹ lórí rẹ yóò jẹ́ idẹ ilẹ̀ tí ń bẹ nísàlẹ̀ rẹ yóò sì jẹ́ irin olúwa yóò sọ òjò ilẹ̀ rẹ di ẹ̀tù àti ekuru láti ọ̀run ni yóò ti máa sọ̀kalẹ̀ sí ọ títí ìwọ ó fi run olúwa yóò sì mú ọdí ẹni ìkọlù níwájú àwọn ọ̀tá rẹ ìwọ ó jáde tọ̀ wọ́n lọ lé ọ̀nà kan ìwọ ó sì sá níwájú wọn lé ọ̀nà méje a ó sì ṣí ọ kiri gbogbo ìjọba ayé òkú rẹ yóò sì jẹ oúnjẹ fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ẹranko ayé kò sì sí ẹni tí yóò lé wọn kúrò olúwa yóò sì fi owó íjíbítì lù ọ́ àti ìyọ̀dí àti ekuru àti ẹ̀yí ara èyí tí a kì yóò lè wòsàn olúwa yóò sì fi ìsínwín kọlù ọ́ àti ìfọ́jú àti ìpayà ìwọ ó sì máa fi ọwọ́ talẹ̀ lé ọ̀sán gangan bí afọ́jú ti fi ọwọ́ talẹ̀ nínú òkùnkùn ìwọ kì yóò sì rí rere nínú ọ̀nà rẹ ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni ìwọ ó jẹ́ kì yóò sì ṣe ẹni tí yóò gbà ọ́ ìwọ ó fẹ́ ìyàwó ọkùnrin mìíràn ni yóò sì bá a dàpọ̀ ìwọ ó kọ́ ilé ìwọ kì yóò sì gbé inú rẹ̀ ìwọ ògbìn ọgbà àjàrà ìwọ kì yóò sì ká èso rẹ̀ a ó sì pa akọ màálù rẹ lé ojú rẹ ìwọ kì yóò sì jẹ nínú rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ lé a ó sì fi agbára mú lọ kúrò lé ojú rẹ a kì yóò sì mú padà fún ọ wá a ó fi àgùntàn rẹ fún àwọn ọ̀tá rẹ ìwọ kì yóò sì lí ẹni tí yóò gbà ọ́ àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin lé a ó fi fún ènìyàn mìíràn ojú rẹ yóò máa wò yóò sì sú ọ láti máa wo ọ̀nà wọn lé ọjọ́ gbogbo kì yóò sì sí agbára kan lé ọwọ́ rẹ èso ilẹ̀ rẹ àti gbogbo iṣẹ́ làálàá rẹ ní orílẹ̀-èdè mìíràn tí ìwọ kò mọ̀ yóò jẹ ìwọ ò sì jẹ́ kìkì ẹni ìnilára àti ẹni ìtẹ̀mọ́lẹ̀ nígbà gbogbo bẹ́ẹ̀ ni ìwọ ò sì di aṣiwèrè nítorí ìran ojú rẹ tí ìwọ ò rí olúwa yóò sì fi owó búburú lù ọ́ lé eékún àti ilé ẹsẹ̀ tí a kì yóò lè wòsàn láti àtẹ́lẹsẹ̀ rẹ dé àtàrí rẹ olúwa ó mú ìwọ àti ọba rẹ tí ìwọ ó fi jẹ lórí rẹ lọ sí orílẹ̀-èdè tí ìwọ àti àwọn bàbá rẹ kò mọ̀ rí ìwọ ó sì máa bọ òrìṣà níbẹ̀ igi àti òkúta ìwọ ó sì di ẹni ìyanu àti ẹni òwe àti ẹni ìfisọ̀rọ̀sọ nínú gbogbo orílẹ̀-èdè níbi tí olúwa yóò gbé darí rẹ sí. Si ìwọ ó mú irúgbìn púpọ̀ lọ sínú oko díẹ̀ ni ìwọ ó sì rí kó jọ nítorí pé eéṣú ni yóò jẹ ẹnu ìwọ ó gbin ọgbà àjàrà ìwọ ó sì ṣe ìtọ́jú rẹ̀ ṣùgbọ́n ìwọ kì yóò mu nínú ọtí wáìnì rẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kì yóò ká nínú àjàrà rẹ̀ nítorí pé kòkòrò ni yóò fi wọ́n jẹ ìwọ ò ní igi ólífì gbogbo agbègbè rẹ ṣùgbọ́n ìwọ kì yóò fi òróró para nítorí pé igi ólífì rẹ yóò rẹ̀ ìwọ ó bí ọmọkùnrin àti ọmọbìnrin ṣùgbọ́n wọn kì yóò jẹ́ tìrẹ nítorí pé wọn ó lọ sí oko ẹrú gbogbo igi rẹ àti èso ilẹ̀ rẹ yóò jẹ́ ti eṣú àlejò tí ń bẹ láàrin rẹ yóò máa ga jù ọ lọ síwájú àti síwájú ìwọ ó sì máa di ẹni rẹ sílẹ̀ síwájú àti síwájú òun ni yóò máa wín ọ ìwọ kì yóò sì wín in òun ni yóò máa ṣe orí ìwọ yóò sì máa ṣe ìrù gbogbo ègún wọ̀nyí yóò sì wá sórí rẹ yóò sì lépa rẹ yóò sì bá ọ títí ìwọ òfin run nítorí tí ìwọ kò fetí sí ohùn olúwa ọlọ́run rẹ láti pa àṣẹ rẹ àti ìlànà rẹ mọ́ tí ó pa aláṣẹ fún ọ wọn ó sì wà lórí rẹ fún àmì àti fún ìyanu àti lórí irú ọmọ rẹ láéláé nítorí tí ìwọ kò fi ayọ̀ sin olúwa ọlọ́run rẹ àti inú dídùn nítorí ọ̀pọ̀ ohun gbogbo nítorí náà ni ìwọ ó ṣe máa sin àwọn ọ̀tá rẹ tí olúwa yóò rán sí ọ nínú ebi àti nínú òǹgbẹ àti nínú ìhòòhò àti nínú àìní ohun gbogbo òun ó sì fi àjàgà irin bọ̀ ọ́ lé ọrùn títí yóò fi run ọ́ olúwa yóò gbé orílẹ̀-èdè kan dìde sí ọ láti ọ̀nà jíjìn láti òpin ilẹ̀ wàá bí idì tí fò orílẹ̀-èdè tí ìwọ kì yóò gbọ́ èdè rẹ̀ orílẹ̀-èdè ọ̀dájú tí kì yóò ṣe ojúṣàájú arúgbó tí kì yóò ṣe ojú rere fún èwe òun ó sì máa jẹ irú ohun ọ̀sìn rẹ̀ àti èso ilẹ̀ rẹ títí ìwọ òfin run tí kì yóò ku ọkà ọtí wáìnì tàbí òróró tàbí ìbísí màálùú rẹ tàbí ọmọ àgùntàn sílẹ̀ fún ọ títí òun ò fi run ọ òun ò sì dótì ọ ní ibodè rẹ gbogbo títí odi rẹ tí ó ga tí ó sì le yóò fi wó lulẹ̀ èyí tí ìwọ gbẹ́kẹ̀lé ní ilẹ̀ rẹ gbogbo òun ó sì dótì ọ ní ibodè rẹ gbogbo ní gbogbo ilẹ̀ rẹ tí Olúwa Ọlọ́run rẹ ti fi fún ọ ìwọ ó sì jẹ ọmọ inú rẹ ẹran ara àwọn ọmọ rẹ ọkùnrin àti ti àwọn ọmọ rẹ obìnrin tí olúwa ọlọ́run rẹ fi fún ọ nínú ìdótì náà àti nínú ìhámọ́ náà tí àwọn ọ̀tá rẹ yóò há ọmọ ọkùnrin tí àwọ̀ rẹ̀ tutù nínú yín tí ó sì ṣe ẹlẹgẹ́ ojú rẹ̀ yóò korò sí arákùnrin rẹ̀ àti sí aya ọ̀kan aya rẹ̀ àti sí ìyókù ọmọ rẹ̀ tí òun jẹ kù tó bẹ́ẹ̀ tí òun kì yóò bùn ẹnìkan nínú wọn nínú ẹran àwọn ọmọ ara rẹ̀ tí ó jẹ nítorí kò sí ohun kan tí yóò kù sílẹ̀ fún un nínú ìdótì náà àti nínú ìhámọ́ tí àwọn ọ̀tá rẹ̀ yóò ha ọmọ ní ibodè rẹ̀ gbogbo obìnrin tí àwọ̀ rẹ̀ tutù nínú yín tí ó sì ṣe ẹlẹgẹ́ tí kò jẹ́ dáṣà àti fi àtẹ́lẹsẹ̀ rẹ̀ kan ilẹ̀ nítorí ìkẹra àti ìwà ẹlẹgẹ́ ojú rẹ̀ yóò korò sí ọkọ ọ̀kan aya rẹ̀ àti sí ọmọ rẹ̀ ọkùnrin àti sí ọmọ rẹ̀ obìnrin àti sí ọmọ ọwọ́ rẹ̀ tí ó ti agbede méjì ẹsẹ̀ rẹ̀ jáde àti sí àwọn ọmọ rẹ̀ tí yóò bí nítorí pé òun ò jẹ wọ́n ní ìkọ̀kọ̀ nítorí àìní ohunkóhun nínú ìdótì àti ìhámọ́ náà tí ọ̀tá rẹ̀ yóò há ọmọ ní ibodè rẹ̀ bí ìwọ kò bá fẹ́ kíyèsí àti máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí tí a kọ sínú ìwé yìí láti máa bẹ̀rù orúkọ yìí tí ó lé ògo tí ó sì lé ẹ̀rù Olúwa Ọlọ́run rẹ̀ ǹjẹ́ olúwa yóò sọ ìyọnu rẹ di ìyanu àti ìyọnu irú ọmọ rẹ àti ìyọnu ńlá àti èyí tí yóò pẹ́ àti àrùn búburú àti èyí tí yóò pẹ́ òun ó sì mú gbogbo àrùn Íjíbítì padà wá bá ọ tí ìwọ bẹ̀rù òun ó sì lẹ̀ mọ́ ọ gbogbo àrùn pẹ̀lú àti gbogbo ìyọnu tí a kò kọ sínú ìwé òfin yìí àwọn ni olúwa yóò mú wá bá ọ títí ìwọ òfin run díẹ̀ lé ẹ̀yin ó sì kù ní iye ẹ̀yin tí ẹ ti dàbí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀ nítorí tí ìwọ kò gba ohùn olúwa ọlọ́run rẹ gbọ́ yóò sì ṣe bí olúwa ti yọ̀ sórí yín láti ṣe yín ní ire àti láti sọ yín di púpọ̀ bẹ́ẹ̀ ni olúwa yóò sì yọ̀ sí yín lórí láti run yín àti láti pa yín run a ó sì fà yín tu kúrò lórí ilẹ̀ náà ní ibi tí ìwọ ń lọ láti gbà á olúwa yóò sì tú ọ ká sínú ènìyàn gbogbo láti òpin ilẹ̀ dé òpin ilẹ̀ níbẹ̀ ni ìwọ ò sì máa bọ òrìṣà tí ìwọ àti bàbá rẹ kò mọ̀ rí àní igi àti òkúta àti láàrin orílẹ̀-èdè wọ̀nyí ni ìwọ kì yóò rí ìrọ̀rùn bẹ́ẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ kì yóò rí ìsinmi ṣùgbọ́n olúwa yóò fi ìwárìrì àyà àti ojú jíjoro àti ìbìnújẹ́ ọkàn fún ọ ẹ̀mí rẹ yóò sọ̀rọ̀ ní iyèméjì lé ojú rẹ ìwọ ó sì máa bẹ̀rù lí òru àti lí ọ̀sán ìwọ kì yóò sì ní ìdánilójú ẹ̀mí rẹ lí òwúrọ̀ ìwọ ó wí pé alẹ́ ìbàjẹ́lẹ́ àti lí alẹ́ ìwọ ó wí pé ilẹ̀ ìbàjẹ́mọ́ nítorí ìbẹ̀rù àyà rẹ tí ìwọ ó máa bẹ̀rù àti nítorí ìran ojú rẹ tí ìwọ ó máa rí olúwa yóò sì fi ọkọ̀ tí mú ọ padà lọ sí íjíbítì lí tí mo ti sọ fún ọ pé ìwọ kì yóò sì tún rí mọ́ níbẹ̀ ilé ẹ̀yin ó sì máa ta ara yín fún àwọn ọ̀tá yín lé ẹrú ọkùnrin àti ẹrú obìnrin kì yóò sì sí ẹni tí yóò rà yín.